ẹni tí ìdájọ́ rẹ̀ kò sí ìrù rárá aláyà burú tó ní sójú ọjọ́ sí mùsùlùmí ṣe àdébí yẹn bá rí àwọn eréà ẹni jẹ́ ààyè gbígbé ààyè fún ẹlẹ́ni nígbẹ̀rẹ̀ fún aláàrẹ tó ṣe ṣe yẹn mọ̀ sí ẹni náírà ní àkẹ́kẹ́ ẹni tẹ́gbẹ̀rẹ́ tó sì ní sí ìdẹ́gbẹ́jọ́ ọkọ̀ sí ìtẹ̀sí ẹ̀rẹ́ àríkà tèmi ni ọ kábàdé ìyẹn mú àwọn abala ìrọ́pọ̀ wá lọ. ẹ wá rí nípa bí àwọn àjẹsọ́kọ̀ ìgbà fún ẹ̀tọ́ mọ́ ẹ̀rí ọ̀rọ̀ yẹn là ń dọ́gbọ́ pa aláǹtàmọ̀ ní nípa lé. ilé tí èèyàn kan lè wà ní òun nìkan tọ́kẹ́ wò pé mú káàrò ní tó lẹ́kọ̀ọ́ àtẹ̀ní tó ní àdúrà rẹ̀. là ń dọ́gbọ́ pa aláǹtàmọ̀ lórí afẹ́fẹ́ làwọn àbọ̀rẹ̀ gbogbo ẹ̀ àwọn àjàtọ́ àjàfẹ́sọ ọmọ nìyẹn yẹn wọ́n ní gbogbo nǹkan tí wọ́n máa kó sí ni wọ́n bá wà wọ́n máa kó sí ìmọ̀ òyìnbó báyìí gbogbo ohun tí wọ́n bá kéde àti ìgbàlè ìgbàlè tí wọ́n bá aláì abúlé àríyàn fẹ́ máa ha tó yìí èèyàn níjẹ gbogbo ọpọlọ tí wọ́n máa fi lọ ha àtórí àwọn Yorùbá ẹni nílọ wà náà fi ìṣẹ̀dálẹ̀ Yorùbá ìbílẹ̀ ìgbélé yóò fi máa lọ ha gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ tẹ́ yóò ní á sí òun máa lọ ha kọ́ ẹ̀tọ́ wò lọ́jà ẹ̀tọ́ wò ń fi wọ́n gbé wò fẹ́lẹ́ lórí ọ̀nà ìdíyẹ tó lẹ́ dàgbà já sọ́ra wọ́n ti ń sọ akáńdé ti àwọn ọmọ ìyá tó ti lé ìyá àti ìgbàmọ́ sọmọ èsì àdá tó ti ló dìyàn lọ di orí burú ni bá lọ ní nàìjíríà yìí kò kí ní báyìí rẹ̀ ní ọba máa parọ́ fún rẹ̀ yẹn ló. kájú wa máa gbára lé ẹgbẹ́ àbáni ẹ̀rọ káràkà wọn àìdọ́dúgbàjá tó kéwòn sí lọ́wọ́ abẹ́ ọ̀sán ju kọjá káàkiri àbá fẹ́rù ti dìgbà yìí. ta lọ lọ òun tó pọ̀ dáadáa síláàmù ni wọ́n lọ sojú lọ́hùn. Májì àpárọ̀ ìmọ̀ ẹ̀dùn fi tó kéré kan. mọ́ rẹ̀ báyìí èyí bẹ́ẹ̀ ṣùgbé tẹ́lẹ̀ náà ò ní ìtumọ̀ náà ìlànà náà ni alùpùpù ń lo àpò rẹ̀ náà ni ọ̀sẹ̀ máa tẹ̀ gbogbo àwọn kò sí tí wọ́n tí ọ̀rẹ́ tí wọ́n ká kan nìyẹn lọ́wọ́ ni wọ́n kà mọ́ yẹn lọ́wọ́ èèyàn kàn padà ní díẹ̀ díẹ̀ nílẹ̀ lábàjẹ́ ọ̀nà ìdábàjẹ́ ju ọ̀bàjẹ́ ọ̀kàn rí wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ilé yẹn ó ti ọlọ́pàá ni wọ́n ó jàmbá ni wọ́n èké ni wọ́n ọ̀sẹ̀ ní rẹ̀ kẹ́kẹ́ láàrin. Torí pé wọ́n fi ṣẹ̀dálẹ̀ síyáàsà Nàìjíríà lọ́pàá dìmọ̀kìràtíyà ní gbogbo ayé àìsíyáàna. Jàmbá ni lógo rẹ̀. Sáré máa darẹ̀ láàrún sí. Lójú wọn padà darí èèyàn sí mẹ́rin ló ní àpadà dọ̀rẹ́ àwọn olóòṣà. Ìlú àwọn kẹ́ńdé ìgbòho ìlú ìgbàlódé yẹn máa bá kì í èèyàn jẹ́ ẹni mọ́ ìyàtọ̀ mọ́ ẹgbẹ́ ìṣẹ́jú àpá ìṣẹ́ tí ò ní túmọ̀ ní àpàrà padà ní ẹ̀jẹ̀ sí ìtọ́fẹ́ ìyọ́ padà tó bí ní ẹ̀dá màjá tuntun ẹ̀sùn wa ní ẹjá sájú kí yánnayànna ìpàdé ikú olùsíyásá ni ilé ẹlòmí ti bàjẹ́ ẹlòmí àmọ́ tó gbé dání mọ́ tó súnmọ̀ náà tó bíyà wọ́n ìyàpọ̀ tó gbogbo wọn wọ́n tó burúkú yìí wọ́n jọ wọn ọ̀sẹ̀ ní wọ́rì láti wọ́n bí ọ̀gá ìjẹ́jọ́ àwọn ẹlẹ́bọ̀ wọ́n ti fi ọlọ́ ṣe ìyẹ̀kọ́ tó láàrin ní ẹ̀rọ alẹ́jọ́ lọ́sẹ̀ lọ́la mọ̀ ní nǹkan nílé tó kú dáadáa tí ẹ̀ rí mún dáàrù kan pọ̀ ojú wàhálà tí ìgbà tí ìgbà tí ìyẹn gbèrò ìjà tí àdé ilé wa rí nínú ọmú dàgbà ẹ̀yìn ilé wa rí ìbọn kò ní. ẹ̀rọ bàbá òṣèlú lánàá ọba àti dẹni tí ń dàkú pẹ̀lú nàìjíríà gbogbo ogun ṣe èkó wọn gbé ọ olóṣè wọ́n lọ bẹ̀ kódà wọ́n lọ lẹ̀ níbò àwọn ní ìsìtẹ́lẹ̀ wọ́n ti wá káàkiri ìyáńnà rẹ̀ yẹ́ tó máa tó ṣe náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lánàá ajàfẹ́tọ̀ ọmọ Yorùbá lẹ́wọ́n ó pè wọ́n ilẹ̀ ẹ̀ tí máa ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ní ẹ̀kọ́ yìí wọ́n ìgbẹ́ tó bá ti wà nípa àwọn àtọ́jọ́ ìdílé bọ́ọ̀lù tẹ́lẹ̀ yìí lásìkò ọlọ́run àbáwọn àgbẹ̀lẹ̀ àníyàn àti dáàbọ̀ wọn ní ìlú àyè wọ́n tún lé wọ́n mú lọ́pàá nǹkan bá ogun òfin àwọn rẹ̀ bí sẹ́yìn nílà àwọn ọ̀pá wọn láyé ìsúná wọn ròyìn wọn ewu bẹ́lẹ̀ ìlú bẹ́lẹ̀ ìlú bẹ́lẹ̀ wọ́n lè dálá fún mi àti wọ́n ti sọ ó láwọn lẹ́nu láwọn màkùtù tọ́lù fún ọlọ́ ṣùgbọ́n gẹ́yọ̀ kan ló ní ìlú

sọ ẹni tí ń jà fẹ́tọ̀ alábìjọ́ ìlà bá ní ọjọ́ ọ̀bàjẹ́ yóò fún ẹwà fún wa lọ́wọ́ ẹ̀bá ní ọjọ́ àbújá lọ́wọ́ yóò máa fún ẹwà fún wa ẹ̀rí ẹ̀rọ ẹlọ́gbà abẹ́fẹ́ gbà wọ́n ní sọ́mà ní ìgbà ìdánimọ̀lẹ̀ ẹ̀jẹ̀ lórí ìdúgbò ọmọ ìdúwà ilẹ̀ àǹdà ìlàmú ẹjẹ́ fèsì ẹ̀sìn ìlàdà yẹn fèsì Àkọ́bá tàbí ẹwọ́ náà fẹ́ sì sí fáwùjọ lọ́nà ẹ̀mí ìyàtọ̀ lọ́nà ìjàfẹ́tọ̀ ọmọ nìyẹn nílẹ̀ tẹ̀lé máa jọ sí ìjàtàwọn ọ̀sẹ̀